àwòkọ́gbọ́n àwòkọ́gbọ́n àwòkọ́gbọ́n lélẹ́yìí o àwòkọ́gbọ́n. báwo ló ń ṣe báyìí kò sí pẹ̀tọ́ dé ìsìn tó ti ń lọ kò tiẹ̀ ti tán fún wa láti sọ̀rọ̀. jọ irú irú kí ni mo fẹ́ máa bá ẹ sọ àwọn tó yẹ kí mi máa bá ṣeré nínú ilé wọn ò sílẹ̀ náà ó ti wà nínú ilé yìí for four years four good years kò sọmọ ńlẹ̀. Bọ́bánjí èmi kọ́ ni mo ń ṣe ọmọ náà. Hmm, èmi ni mo wá ní fáktírì tó yẹ pé wọ́n ti ń ṣe ọmọ. ẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé àìsáyà orí kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrin ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé ẹ gbẹ́kẹ̀lé Olúwa títí láé nítorí Olúwa Jèhófà lé àpáta ayérayé olúwa ní kí n lọ wí fún yín wípé kẹ́ gbẹ́kẹ̀lé wọn Ọlọ́run nìkan kẹ́ sì fi ọkàn yín balẹ̀ torí pé òun ò dá yín ní àgàn <laughs> bàbá mi wá sọ fún mi wípé ẹ ń lọ sínú àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ mẹ́ta ẹ̀yin pẹ̀lú ọkọ yín nínú àdúrà yìí ni a ti tú àṣírí ogun ayé yín èyí ni mo ní kí n wá sọ fún yín. pásítọ̀ ṣeré àti gba àwẹ̀ àti àdúrà kọ́ ni ìṣòro àmọ́ ọkọ mi kì í ráyè. Hmm ó lè wọlé nsìn within five minutes á tún ti jáde pásítọ̀ kì í tiẹ̀ kí ń wálé mọ́ báyìí. olúwa wa olúwa yọ̀ǹda jésù olúwa mi kọjá lọ sínú ẹ̀mí <laughs> ẹ gbọ́ orin yìí èmi ò ṣàyẹ̀wá ilé ni mo ṣì yá èmi ò ṣàyè wá ilé ni mo ṣìyà ogun ilé tí mo ṣìyà jáde lára mi gbọ́ ìwọ ìránṣẹ́bìnrin yìí ìwọ ò ṣàyè wá ilé ló ṣìyà ìwọ ò ṣàyè wá ilé ló ṣìyà ogun ilé tí o ṣìyà kó jáde lára rẹ pálí wo ni kárí yìí wo ni kárí ṣàyà ìránṣẹ́kùnrin yìí gbọ́ olúwa ní kí n bi ọ wípé èé ṣe tó fi dá májẹ̀mú tó fi mú májẹ̀mú náà ṣẹ ṣe tó fi ṣe ìlérí tó kò fi mú ìlérí náà ṣẹ. pásítọ̀ mi ò dá májẹ̀mú pẹ̀lú anybody the only present tí mo dá májẹ̀mú pẹ̀lú ẹ̀ ó ní ìyàwó mi mo dẹ̀ promise ẹ pé màá fẹ́ níṣu lọ́kà mo máa mú lọ sí altar màá jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ìyàwó mi ni ní òtítọ́ àti òdodo and I did. bẹ́ẹ̀ ni pásítọ̀ ọkọ mi ò kí ń dá májẹ̀mú kó má mú ṣẹ èmi ò dẹ̀ rò pé bí ó léèyàn kankan tí ọkọ mi bá dá májẹ̀mú alágbára ni ọlọ́run mi ọlọ́run tó pè mí tó rán mi níṣẹ́ ó fi ìran ńlá kan hàn mí arákùnrin ohun tí a fi hàn mí náà ni wípé. ṣé orí bí n ṣe wà yìí mo ṣọmọ kékeré mọ́ mo ráyè relationship tá a ṣe mọ́ máa lọ́ra wa mẹ́gbẹ́ ògiri káàkiri gbogbo boyfriend and girlfriend serious relationship tó máa lead to marriage ni mo fẹ́ mo fẹ́ gbogbo àwọn aláǹlọ́mọ́ra káàkiri yìí please. I want to be a responsible man mo fẹ́ fẹ́ ni níṣu lọ́kàdẹ́ ni owó tí mi ò bá fẹ́ ẹ mo ń promise ẹni o tí mi ò bá ti fẹ́ kí n má lọ́mọ láyé. Banji <laughs> Banji <laughs> àṣẹwò ni ogun tó ń jà mí tó jẹ́ kí n rọ́mọ bí tó dẹ̀ ń sọ pé mi ò bí ọmọ fún ẹ. pásítọ̀ pásítọ̀ a ah, kò ní dáa fún ẹ là. ẹ má ṣe pé. Ah! ayé la máa bàjẹ́ ní gbogbo nǹkan tá a kàn sọ yẹn mi ò mí nẹ mo kàn sọ lórí ahọ́n ni. Ah mo sọ lórí ahọ́n ni pé bí mi ò bá ṣe bẹ́ẹ̀ mi ò ní rọ́mọ yẹn ṣe sà. Ah! ẹ̀kọ́ lélẹ́yìí gbọ́dọ̀ jẹ́ fún gbogbo ènìyàn pátápátá wípé àṣẹ ń bẹ lórí ahọ́n wa ẹ má jẹ́ ká máa sọ̀rọ̀ ẹ wo ẹ má dá má jẹ̀mú tẹ́ ò ní lè múṣẹ ẹ má ṣe ìlérí tẹ́ ò ní lè múṣẹ nítorí pé ó ní ewu. àwòkọ́ gbọ́n lélẹ́yìí o.